Sometimes there is sadness in our journey, for we never know what is waiting at the bend. Oh, we never know what is waiting in the end. um, hold on now. At least let me explain what it is that happened. I, I don't care. I don't care whatever you want to explain. Um, tell me, you need sùúrù now. Let's sort this amicably now. We can talk things out. Wọ́n mi ní ẹjọ́ kankan tí mo fẹ́ báyìí. Mo kàn fẹ́ fi Ọlọ́run fi ẹnu. Mo fẹ́ kó ṣe mí ní orí kan. Má ẹ̀fà pè nọ́mbà mi. Ah, ah. Ìwọ mojú ẹ̀ bá Hello. Mr. Egun. <laughs> you don't talk to me. I mean, you're sure me. Are you are you funny? Look at look at the person talking. My Uh, but that me. Uh, hello, hello, hello. <laughs> Ma Efa, Shush. Oh. she just got kó máa burú ilé ilé ilé? Wow. Eke ni kini. Kò fọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni ẹ sọ. Don't tell me to shut up in ara nǹkan tá a sọ náà ni ṣé orí ilé ló yẹ kó máa mẹ́sìn yọ. Ṣé ilé ló yẹ kó break heart in àbẹ́yìn ló yẹ kẹ́ break heart ẹ̀? okay valentine is close right ẹ wá ní tẹ máa ṣe vow pẹ̀lú come on eléyìí tí o tó nǹkan yìí tán eléyìí tán sọ òyìnbó sí lẹ́nu yìí eléyìí ta ló fún òyìnbó sí lẹ́nu ẹni kò ní mọ́tò. hi hi how are you. Uh, i'm very well you're the new neighbors right. yes um, my name is Miwa and oh. this is. Uh, it is i'm his wife. I mean, his girlfriend. I'm Faye Fuluwa. It's nice meeting you. Same. And if you need anything, I'm available to help Oh, we okay. won't need anything at all. Thanks. Oh, okay. Ilé àtúrà ń gbà yàn. Thank you. Thank you so much. Dami. Ó máa ẹ̀ ó máa ti mọ́kàdà ṣe ìjọ́ ní mọ́tò. Ó máa ti mọ́kàdà. Ádàrá yín láàmú o. Àwọn ẹ̀rọ àjọ ìgbésẹ̀ yìí. But why are you always like this now? <laughs> the poor lady was just being nice. I don't want her to be nice around my man. Yes. Is that too much to ask? I did Adetutu. Eh, Adetutu. Nice, nice. I heard you. On job. Ha. Tutu. She was just being nice now. No, you really rely on me. Oh. Waiting for you. Will you stop this? Come on now. is happening to me. What is happening to me? Between last year and now, láàrin oṣù mẹ́fà síra wọn ọkùnrin bíi or ọ̀tọ̀ọ̀tọ̀ Can ni mo ṣe? ṣé wà mí náà ló burú tó bẹ́ẹ̀ ni àìmọye àwọn ẹgbẹ́ mi tí wọ́n ti bí gbogbo ọmọ inú wọn tán ọlọ́run kí ni mo ṣe kí ni mo ṣe i'm tired. hello alpha no alpha omo you don hear about that our guy uh, triple x tape. I'm on the team full internet now. We might call you back, We just about time. My sister, girl, she. Ah. Kí ló ṣe? Daddy, please, not now. I would love to be by myself. Okay. Òkú ṣe pé mi mọ̀ ọ́ tó ṣe ń tẹ́lẹ̀, but ọkọ̀ yẹ pé èmi ò kàn nílà kọ́ pé tẹ́ bá bẹ̀ sí sunkún sí pé mi wà ní síbẹ̀ láti rẹ̀ yín tẹ́. Òun ò bí ara kí. Get out, buddy! tó le tó yẹn lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ lórí ah, ah. God, what is happening to me? What's wrong with me? ṣe káwọ́ gbìyànjú kó má mọ nǹkan tó ń tọwọ́ bọ̀ ní mọ́tò. Ah, eh, kí n tọwọ́ bọ̀ kó blo. ọlọ́run mi jẹ́ kí gbogbo ẹ̀rọ sọ̀rọ̀ mọ́tò ní blo ọlọ́run mi jẹ́ kí mọ́tò blo. ẹ̀sìn sáyẹn kí ọ̀sìn yẹn jẹ́ kí mọ́tò blo. kò lè blo gbẹ́ra òtún jáde láìpọ̀ ẹnìkan ló mọ̀ ṣe kó má lè gbọ̀n kó Is there a problem? Please, I don't want troubles. I don't want the situation where someone's wife will come and be like, leave my husband alone. Please, I don't want anybody to take my husband. <laughs> but it's not that bad now. Oh, yeah. Uh, and moreover, she's my girlfriend, not my wife. Uh, it doesn't seem so. Uh, eh, let me just tell you, that's your girlfriend. She's very rude and saucy. It's just that you are a fine man and you're a nice person. You understand? <laughs> you two are funny honestly speaking what's wrong with the car. ah wọ́n ṣe ń bí ni nìyẹn omi mọ̀kàn tó déédéé ṣe mọ́tò tá a gbé wọlé lálẹ́ àná all of a sudden dẹ̀bẹ̀ sí actor plaro ẹ̀ kò tẹ̀ sí wàhálà èmi ti pe mechanic. you are talking too much. Ah, kí ló ṣe mọ́tò ara mọ́tò yà á ti pe mechanic. Ah. ìwọ́n kọ́ ló wà níwàkuwà tó máa gba mọ́tò níwàkuwà kó sí kòtò ju kó sí gegele sọ́rọ̀ ẹ̀dí ndc sí lọ́rùn. <laughs> this your brother is a clown honestly um, madam Can I drop you at work? Irọ́ irọ́ irọ́ ibi àti pé cab. Ẹ kò sí wàhálà tí cab yẹn bá ti dé ṣọ́ọ̀kì tí mẹkáníìkì bá dé yẹ kó bá yàn so ìwọ dúró de cab yẹn èmi ní nǹkan tó pọ̀ tẹ́lẹ̀. So you want to follow him so you are not scared of his girlfriend again. Don't worry let me kuku knock I need to protect you. Please. oh, oh man. Unlock na uncle. Oh okay. Thank you. you, you want to kidnap my sister. I understand this. Ladi, Ladi. Ah. Ẹ lérò pé ẹ máa bá wa manage Hey. Da Koye yé yín But this your door. Mm. The door go open. You have to fix it. Oh, okay. No problem. I'll sit that. Um, anyway, what does Oga Madam do? Yeah, I'm a stockbroker. I'm a business strategist. I mean into. I don't do. <laughs> I'm not offering you a job now. Eh? Why are you giving me your CV? Hmm. hey. Uh, <laughs> anyway, you have a mad profile. Thank you. Ah, mad profile indeed. Maddest profile. This one's ọ̀pọ̀lọpọ̀ ju beauty and brains she don't hmm? understand like she's a full package bold and beautiful. <laughs> You know what I'm saying? This is my role model. Mm, you're right. Wow. So, and you, what do you do? Well, I'm a physiotherapist. Ah, Dókítà Elegungun. <laughs> Yeah, well done. But then, báwo ló ṣe wá end up pẹ̀lú. Um... Tutu. Yes. <laughs> Kẹ̀dẹ̀ máa wá wo ọmọ dáadáa ni. Yeah! Yeah! Ah. Uh, sorry, you, you know that sound that they used to make in skit. Yeah! Uh, ah, that's, that sound. Yes, that's the reaction I got immediately you mentioned. See, that your girlfriend does not fit you. My advice. Aláìníṣẹ́. Discard Anyway, thank you very much. So today, we are doing the bra by the brown gate. Oh, okay. Yes. Uh, In fact, you've really, really helped a great. Yes, and I protected you. You are the best. Mm. Sure. And ensure that you have a nice day. Yeah. Fine, <laughs> Uncle. <laughs> have a nice day. Thank you very much. <laughs> All right. Let me let me come down. Open the door for you. Have a drink over. All right make mistakes. I leave a lane. I'm human, not a saint. I have been hurt. Ọ̀gẹ̀nẹ̀tẹ̀gà, ọ̀tẹ̀gà, ọ̀gẹ̀nẹ̀tẹ̀gà, ọ̀gẹ̀nẹ̀ kí ẹrù wẹ́. Ọ̀gẹ̀nẹ̀tẹ̀gà, fèjì rọrọ̀ ọ̀gẹ̀nẹ̀. Ọ̀gẹ̀nẹ̀tẹ̀gà. Zero, zero, na na na na, Jerome, Jerome, Jerome, na na na, Sire Jerome, Sire Gene, Gene Rukewe na Sire Jerome, Sire Jerome, Sire Gene, na na na na na. tí ì ṣeré o ṣóò múra ó jẹ́ rọra ohun yìí pọ̀ ó máa jóná ní ìpínlẹ̀ tó ń gbòòrò. Good afternoon. Why come? Mi ò rojú ìrè o. <laughs> yes na me dey wash cloth for mr muiwana all the laundry all the cleaning all the surroundings na my work <laughs> yes. is he around. Eh, na yours na yours now you never tell at all yours yours comot eh, he comot. okay um, please tell him i would like to see him when he's back. you like to see him. Yeah, i'll tell her that one no hard <laughs> or just tell her say you are of am o one madam has offer more and you like to see him. I live here. Okay, you live here? Okay. Welcome. Well done. Eh? Welcome. Welcome. You say you live. say you live here. So, oh, different kind of people and they hustle some more. Everywhere know you up. Don't give up, don't give up. Don't give up, stay strong. Ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá. Ah, ah, eléyìí tí gbogbo tébù tó ṣe spray spray báyìí, ah, ó ga ọ̀. Mo dẹ̀ mọ̀ pé torí ọkùnrin lẹ ṣe set table báyìí. All for my James. Ó ga ọ̀. In fact, àwa ọkùnrin à ń gbádùn. Ọlọ́run God God well well. Did I hear you say all for my James? Yeah. James James James the one. Two. Abi, she ṣé say, ń Ah, Damn! That guy, fine, man. Yay! Ẹ ti káàtì yẹn náà mi. Ah, ah, ọ̀gá bọ́ ẹ dúró náà. Igbá wọlé bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ah, ìgbà tó wù ú ni. Oh God, jù ó ga jù ẹ fún mi láì fà àṣẹwò ni àṣẹwò koya, ká tẹ sọ pé ojú òun náà ò gbé bí kan orí fine girl i mean fine girl that you are ṣé kò yẹ kẹ́yìn náà gẹ̀ẹ́tẹ̀ fàkọ́ sí díẹ̀ ìgbà wo sí gbà wo kí ló dé àádọ́ ẹ sọ lọ asọ́bọ̀ sí òun lòún bọ̀ níbí báyìí ṣé ọkùnrin ló yẹ kó máa wọ́ obìnrin wálé àbí obìnrin ló yẹ kó ọkùnrin lọ. anybody ló lè wá anybody lọ. bẹ́ẹ̀ ayé ti lájú ju gbogbo yẹn lọ ròdì máa ṣọ ráṣọ gbòdì kí níṣẹ́ máa ti gbófo ni ẹni tá nílé ẹ̀ ń jẹ. òótọ́ ni òótọ́ rẹ̀ sọ ìyẹn túmọ̀ sí wípé ó lè máa rún yín bíbá iná. ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀ àwọn náà ló ń pè é. ayé mi mẹ́lẹ̀ wẹ̀rin mọ́sẹ́mọ́sẹ́. hello. ọlọ́run jẹ́ dẹ́kun. ọlọ́run jẹ́ kí mi sunkún ọ̀dẹ̀. àmín. ẹ ẹ ìyá ẹ ti wọnú compound ẹ flat mi ni fourth flat on your right. Eh, ok. Wẹ́rẹ́ wẹ́rẹ́ ló bá mi ṣe é wò. Hi James. Hi. <laughs> Look at you. Wow. Um, nice face. Thank you. <laughs> báwo ni. àbúrò bẹ. àbúrò báwo ni. Eh, no um, ignore him so kí ni kí n fi ṣe lálejò. Ah, um, anything. you know, Um, of course of course ṣé o máa mọ mọ́jò. Eh. <laughs> máa bẹ mix ẹ pẹ̀lú ginger o títẹ̀ ginger ẹ̀ rí o oh my máa mix ẹ fún ẹ àwa mix láyé. Um, àbúrò. Make I'm human, not a saint. I have been hurt. what a privilege to be alive to breathe and think, love and leave, to chase the things that will love. Sometimes there is sadness in a journey. hey, baby. Come now. Kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ ń pòṣe sí mi. You said to me to go and get that. Are you talking to me? <laughs> Èmi pẹ̀lú ẹnìkan lájọ wà níbi ta ni mo tún fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀wọ́ nìyà o. Wọ́n kí ló máa ṣe ẹnu tó yẹ pé o mójú o mọ́ra. How do you mean? Ah, when you called me, Tony ní kí you did not sense pé mo dẹ́ lóhùn with sarcasm that something was off. Like, ó dá mi lóhùn normal náà, kí ló ṣẹlẹ̀? ó dàbẹ̀ ni pé ìwé lépo wà létí ẹ̀ kò yẹ nǹkan tí mò sọ now explain better ṣé ibi báyìí làwọn ẹgbẹ́ máa ń wà tí ọkọ àfẹ́sọ́nà wọn bá jáde tó bá dé i mean in an ideal situation i feel that bí mo ṣe dé nísìnyí ẹ kò ti prepare something nice wonderful beautiful amazing pé kó délé kó dẹ̀ fọkàn balẹ̀ kó fara balẹ̀ kó fi jẹ́ you're here you're seated o expect pé mo jáde mo dé kì í tún bẹ̀rù oúnjẹ bọ̀ when you should have gone into that kitchen kò simple stuff tó fẹ́ tó sí mẹ́ẹ̀ you should have prepared something for me kí n délé kí kí kí wá jẹ́ wà á bí ojókòó síbẹ̀ òun sọ fún mi pé eh, eh, pizza tí mo sọ pé kó bá mi ra bọ̀ what exactly is wrong with you what. Like, calm, calm, calm down no are you actually shouting at me like always voice here fún mi dókítà gbé kí la jù mo ní kó ra písà bá òde bá mi rà ní o kí ló dé kí láàrin wọ́n ṣe wá kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé mo jẹ́ òde ẹni jọ no no no bá mi sọ̀rọ̀ ṣó ti fẹ́ mi sílẹ̀ ni ṣó ti sọ dẹ́rì mi ni àbí mo jẹ́ òde kó wá sí ilé pé òkè o kí wọ́n máa dáná fún máa bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ gbàtà o. Please don't raise your voice again. Are you even hearing yourself? Are you listening to yourself? You too, are you listening to yourself? This is the time you're supposed to convince me that the worth material. Really not that, yo fúnfún yín ṣe ẹsẹ̀gbẹ̀ kan spare kí ló dé ọ̀dà ọjọ́ lèmi lọ́rí torí pizza ọ̀nù pizza excuse me. oye mo ṣe mistake tí mo bẹ argue I should not be arguing with you you're not worth arguing with. how dare you come back here how dare you walk out on me ẹ yọ ọkọ ìwé ni wọ́n pè come back here. kò sí wàhálà abẹ́rẹ́ máa gbẹ́jọ́ tó máa ń bá tó tó ń bá mi rò pizza pizza pizza like pé mi ò jẹ pizza rẹ or something tó bá lè rẹ má ra nà ọ kí ni ẹ èmi jẹ́ rẹ̀ ni kí wọ́n lọ máa gúnyán ó lè gúnyán ó lè ṣùgbọ́n kan ó yẹ kí n lọ máa rọ̀ fọ́ fún ẹni tó rogbórí méjì wáyé. Oga. Tomorrow, sir. Well done, sir. Well done. I uh, ah, don't wash all the cloth finish. Oh, okay. I don't finish all my work. I don't come out the cobweb. Everything don't sparkling. Mm. <laughs> yes, well I, done. I, don't rush. Sharp, sharp, sharp, sharp. Eh? eh, eh. Stock man. <laughs> okay, I like, well done, yeah? I like the way they aim me. Eh? They aim me. Uh, uh-huh. yes, <laughs> eh, sir. Uh, oga okay, the clothes when i wash they be large well well so i don't dry them i don't peng everything okay. but uh, me wan be the goers i no know if the requesting no go too much if they dark abeg me help me yours pack then go inside house. Oh, oh okay. Because... Mm, <laughs> that's not a problem. <laughs> Thank you. Kí n kọ ṣáàtì bẹ́ẹ̀ eh, eh, you say bẹ́ẹ̀ ti kọ worry. With time you would understand our language ah, better. I've be don dey hear small, I don dey hear small but that one you Russian. am. No problem. <laughs> Oga Oga I don't know that that madam when he dey that madam when e dey stay there hmm. <laughs> yes e bin ask of you i don't know whether you don't see am eh, eh you be don't see am before hope there is no problem eh, i no answer whether hope there is no problem you just tell me say ma tell you say he wan see you eh. eh na so you just tell me okay i will try and see her then okay sir all right no well done sir yeah, thank well you done. Yeah. thank you well done all right i make mistakes Leave alone. I'm human. Not a hey, How are you? I'm very well. Good to see you. Thank you. Um, actually, Omoru said ni ó fẹ́ Yes. Eh, uh, dede re around me and owing to the fact that our marriage when like being in the compound, so seeing a strange figure is somehow worrisome, so that's why I decided to ask. <laughs> How About that, um, well he's no stranger to me um, yes he works for me oh. um, ó me ń clean nínú ilé you know sweep sometimes gan ó máa ń bá mi oh, so he does general cleaning for me basically. that's a good one ah, mi ni mind the room you're bẹ́ẹ̀ you know, because mo pe busy gan a lot of times after meetings upon meetings by the time I get home I'm tired oh. and the house is most times unkept so I wouldn't mind having someone like that around. Mm, okay well kò sí problem there is no problem concerning that nǹkan tí mo kàn try láti figure out ni wípé when exactly ló máa máa wá sọ́dọ̀ tiẹ̀ because he works for me on Mondays and Wednesdays so I'm thinking if it is okay by you weekends to bá lè máa wá sọ́dọ̀ tiẹ̀ how about that. Oh, that's still not bad. Uh, <laughs> that, that's not bad at all. Then that's not bad at all. Yeah. In fact, ó ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ mi ni o. Oh yeah. Mm -hmm. If I knew this was what you were going to say, I would have told him to come to you so you guys would have discussed. Mm -hmm. Ayeshiwa no, you can as well tell him anytime. I like Alakbano. How is work? Work is fine, no. Hey, uh, do we have a choice? We are pushing, we cannot complain. Eh. <laughs> if I was wondering when I saw. <sighs> Uh, <laughs> okay. I have to go. Yes, I should. Also. <laughs> So I guess I'll see you later. Then. Yes. <laughs> All right. <laughs> Later. All right. I'll call you. <laughs> Oh, no problems. All right. See you later. Yeah. Àwọn aṣọ tí mo sá Enough. I should go this way. I should go this way. Sometimes food no they give man joy, but candy and loud, the feeling is different. Uh-uh àìmọye iṣẹ́ tí ah, ah. mo ti ṣe lóru lóru la fi mú ṣe. irọ́ ni o. Ah, kí ni. bàbá yìí tra yìí ó ní gbogbo gbogbo dust tó àyìnbá yìí. kí everywhere is so clean. kò wá ní clean tẹ́ bá fẹ́ fún yàn la kool-aid èmi lè máa fún la kool-aid you understand because èmi sọ fún ni mo fún ní bàbá wọ́n ní pé ọ̀gá tó bá fi lè clean ibi báyìí kó clean kò ní rówó kankan gbà. Hmm. ìgbà tó ń wọ́n lẹ́yìn ó yẹ gbá sí ní àmì. mo ní láti yẹ gbá sí ah, ohun ló wà àwọn akẹ́kọ̀ọ́ pé ká lo bọ́dì ah, ó lè fẹ́ máa bọ́ mo ti fún lóhùn pé bọ́ bọ́ ó lè rí ṣíṣí gbà mí báyìí ẹ wò bẹ́ẹ̀ sì ni pé ẹ kówó ẹ̀ fún mi you understand mo mọ bọ́ ṣe mu ẹ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sparkle hmm, ẹ lè kó fún mi. this is serious. ó lọ clean èmi gan mi rò pé mo lè clean ilé ìbá eré kó clean tó tó yìí. èmi nìkan mo tún lè clean ẹ bẹ́ẹ̀. o lè clean ẹ náà lágbára láti tà. mo kàn máa ń lò ó mú clean tèmi. bẹ́ẹ̀ni mood ni. Hmm. hello ọmọ rose how are you thank you very much i am so impressed wow. Yes, everywhere is sparkling clean. So how do you want to get your payment? Oh, oh okay. You know what? All right. <laughs> So polite. So nǹkan tí mo sọ ń sísẹ sáré gbàgbé ní pé a máa kówẹ̀ fún mi kébì máa bá yín. you. ìpò ìròjọ ìrànà ẹjọ́ ìpò to gbé bàgẹ́ onílé lọ bá ń bomi <coughs> kì í ṣe kòrò jíjẹ ọ̀fẹ́ mo bí mo ti rí every lazy thing. ẹ wo wo èmi tẹ́lí kí n gbé ìkọlọ fún òní tẹ́lí kí n gbé ìkọlọ fún ẹ ní orí ẹmí orí ní orí dìlíbà fún o. ìṣòro rẹ ní dìlíbà fún. ọ̀nà àgbẹ̀ jẹ́ ìṣòro rẹ̀ yóò rọ̀ wọ̀ yẹn kí ló ń tó orí dìlíbà ṣe débẹ̀ òkú. ṣé ẹni tó jẹ́ pé ìgbà tí màá débẹ̀ mo bọ́ àti girlfriend ẹ̀ ń ọmọ pupa kan báyìí ó sì tẹ bá rí ibà díẹ̀ mo wọ́n bá a ah! àwọn yóò lo contact lens bí original ẹ̀ wọ́n èmi ò mọ̀ ọmọ yẹn fáìn dákú ọmọ yẹn wà ní ìrìnàjò lẹ́sìn kí tó dárúkọ yín káàpé àtọ̀dọ̀ yín mo ti wá wòlé lé mi tèfètèfè. láti ẹni problem no seriously ní problem kí ni assurance jẹ fẹlẹ tó ní bẹ ó lè jábọ rẹ ó lè jẹ staff rẹ ó lè jẹ anybody nítorí láti yẹn ṣọjọ tó máa bá ṣe. ṣé èmi yẹn tọmọdé èmi yẹn tọmọdé mi ò ní mọ̀ tí ọkùnrin bá ń làágùn tí obìnrin bá lọ́ọ̀dì tóun fúnra ẹ̀ wọ boxers mi ò ní mọ̀ àbí. fúlà sọdún. àsọdún àsọdún ah ẹ ẹ ẹ jẹ́ má dàbọ̀ wà lára yín tó bá lè jẹ́ pé wọ́n mọ̀ ń lọ́wọ́ ni èmi ò bá kọ́ advice tó bá jẹ́ pé èyí ṣe Thank you. I have to come there. I don't like I believe that the biggest. James. ẹ ṣé wọ́n wá sọ fún kò sọ wá mi James sorry ẹ ṣé wọ́n wá sọ fún fún o ti fún mi kọ́ńtẹ̀ ti pè fún ọmọdé ti láti pè James dúró ṣé o confront ẹ ṣé o búgẹ̀ ẹ̀ sọ̀rọ̀ o did you well, I want to be sure that you know what you are saying kama lọ jẹjẹ rí ó dà mo ti gbọ́ nínú bá ṣe jẹ́ nígbà mi tó wọ́n bàtà. Eh, eh, eh, àti ìgbé àkọ́kọ́ òdúró ee ee wo mi ò bá ọ lẹ́jọ́ sórí wọ you are very stupid sórí sórí nonsense to try yẹn pẹ̀lú girlfriend mi tó bá tún try mo lè ṣẹ́rẹ̀ ṣe wọ́n lọ́ọ́ ló ṣe pé mi ò pàdé ẹ̀. alájálẹ̀ máa alájálẹ̀ fún ẹ o alájálẹ̀ wa o èmi bẹ̀rẹ̀ ajá yìí. yes problem ẹ o ṣé ṣé sọ pé òun ní girlfriend ele so fẹ́ sọ pé òun mọ̀ no so fẹ́ sọ pé òun James, you are stupid you are mad James, are idiot you are crazy look at this guy oníyàrá ìdí ogoyese wo James, sọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. You have a girlfriend? Yes, I have a girlfriend. Ah, o ti ní confident. So ẹ break out tẹ̀lé ni. And ah, you saying it to my face. Ẹ break I sọ wípé ṣe mọ. Kí ni mo kí all that we share. What, what did we share? Kí la jọ ṣe tó ẹ̀ ń kọ́ lọ? Ah. Yẹ́ẹ̀ kí ni nǹkan tẹ́ máa ṣe tó jọ ẹ̀ ń kọ́ lọ tó dẹ̀ ń wò mí kó ó surprise ẹ̀. Jẹ́ kí n sọ fún ẹ, ah. èmi àti ẹ àjọ just a time one time. Kí don't dé tó ń send understand ni? Àṣẹ yẹn tún fún gift ni ojú orí burúkú ewu ebi ló wà pa wà dàbúrò ẹ̀yọ ẹ̀ ṣeré ni wọ́n jẹ́ kí n sọ fún ẹ sórí nonsense ẹnu ever in your life don't try with me again okay okay ah! gbọ́ bẹ́ẹ̀ ìwọ ìwọ mo bá ọ lẹ́jọ́ hey bro wọ́n mímọ bá ẹ̀sán ọ̀lẹ́ òkè ni àbọ̀ ṣe ó ta ni ó dá fún ẹ ó lẹ́ẹ̀ta gbọ́dọ̀ pọ́nìṣì grace me and the grace God go punish you God go punish you and your sister na too dey mad for me God go punish you wetin dey worry you now na the useless let me tell you let me tell you o gbọ́ o wo ma kó gbà ma kó gbà fún abúlé òpè ni ta ló fẹ́ lè ṣe kí ni kí ló ṣe méjì ẹ̀yin wọ́n tó yẹ rí. Mom, you need to speak with them. Yes, I do not understand him again. I don't. Kí ló dé? Ó bá wọn pick on everything wọn pick at wọn pick fault at everything tí bá ṣe what is the problem mo ò lè ṣe kankan kó mi mọ́ ṣe lójú and there is this this this fat foolish girl tó ń gbé káàkiri big for nothing girl ní compound wọn báyìí tó ń gbogbo olóògbé bẹ̀ báyìí everyday ló ti ń spend time ẹ̀ àárọ̀ ọ̀sán alẹ́ ẹ̀ orú báyìí tẹ̀ bá débẹ̀ ẹ̀ máa bá ń bẹ̀ ni i don't get it kò yé mi mọ́ ọ̀rẹ́ rẹ mọ́ mi bẹ́ẹ̀ ni mi get ẹ̀. o de bẹ̀rù Ọlọ́run. wọ́n ní kò bẹ̀rù Ọlọ́run. bẹ̀rù Ọlọ́run. ó dọ́gba i want to speak with you. nǹkan tó ń ṣe yìí kí ló ṣe fún hello mọ́mí. ma ẹ mọ́mí ẹ wo ẹ má she's just being dramatic. Dramatic, my foot. I don't pick fault at anything. ẹ mo kàn máa um, point out àwọn mistakes to buy shiny. ṣe ni. àwọn nǹkan tó bá ṣe tó kù díẹ̀ káàtó ni mo point out fún just to correct them that's it. ẹ wo besides ọmọ tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí new neighbor mi ni she only needs help on some things mo dẹ̀ máa ń gbìyànjú àti máa put her through and that's it. put her through wọn gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò dùn put her through ọ̀rẹ́ mi ń bẹ ọkọ bí mi ń lẹ̀rẹ̀ pé kémi put òun through ìwọ nìkan ṣoṣo ló máa put her through. àdètùtù wálẹ̀ pọ̀ wálẹ̀ pọ̀. ogun wálẹ̀ pọ̀ excuse me pẹ̀lú mọ́mí ẹ wò ẹ má dá lóhùn jàre a máa sọ tara wa ṣùgbọ́n ṣe ṣáà lóògùn iṣá ẹ má wẹ̀rẹ̀ mọ́mí màá máa bá yín sọ̀rọ̀ létà all right ma. adé tuntun mi láìkí nǹkan tó ń ṣe i do not like what you're doing kí ló ṣẹlẹ̀ ah any small thing báyìí wàá ti gbé fóònù wàá ti pe mọ́mí are we not adults shouldn't we be able to sort out things tó bá ń ṣẹlẹ̀ láàrin wa wá jẹ́ ti mú fún wa ti gbé wa ti pé mọ́mì ṣó fẹ́ ṣe ìyá ìléṣe fún mi ni ó jẹ́ mọ̀ pé àwọn nìkan ni mo ní àwọn nìkan ni mo ní láti kékeré I don't appreciate this honestly speaking. Ah, ah. It's not like that. I'm just being scared and I, I, I don't want to lose you. I don't. You can't lose me. You cannot. You, you're just being unnecessarily dramatic. Okay? Kusi biti tí mò No, okay. See, I love you, okay? And there is nothing that can take me away from you. And I do not want to lose you as well. Hey, eh, I'm only helping. Hey, eh, Bíbélì náà ló sọ wípé ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún We only lẹ́ni kejì ẹ̀. That is what I'm doing. You can't lose me, okay? I'm here for you. Okay. I'm too for you. Yeah. No, I love you so much. I want to lose you to any woman. Not to put that mm, mm, You can't lose me. Mm, you can't lose me. ṣé torí pé o lose mi náà ló ṣe ń wà mí mọ́ra báyìí mm. ó dẹ̀ mọ́ pé mi lára púpọ̀. Mm, mi ló jẹ́ Just take it easy, okay? Please. And I love you, okay? I came because I wanted you to help me move your car so I could drive out. Oh, okay. Yeah. Uh, wait. Are you okay? Because, I mean, it looks like you've been crying. No, don't do that. Don't do that. What's wrong? Lucia, àwọn ọkùnrin kan gbé mi wọ́n jù mí sílẹ̀ ní kí ni mo ṣe. I'm hardworking. Yes. I'm an independent woman. I'm not proud. Okay. I take care of my man. So, why am I so unlucky with men? And to the glory of God, I am beautiful. kí ló wá ṣẹlẹ̀ sí mi abẹ́mi ni mi ò rí nǹkan tó ń ṣe mí ni. You can laugh all you want. I'm a joke to you, right? No, no, no, no, no, no. Don't misunderstand, okay? You're not. I'm not laughing at you because you joke, no. I'm laughing because You know you have all these qualities. And yet you're bothered. You shouldn't be. See, all these men left because they're not worthy of you. They're not. I mean, look at all the good qualities that you just mentioned. Okay? They're not worthy to be your man. that's why they came and left. See, the right man. That's what you say that means I you more than ever. It's coming on its way. Okay? See, they all had to come and, and go because the right man would come and stay. The right man is coming. Okay? So please, stop stressing yourself about this. Stop it. Yeah? When the right man comes, which I know is very soon, we all will see it. It's not about having a spouse. Mm-mm. It's about having somebody you're going to be happy with. You know that you're going to be, you know, you're going to enjoy things together, go places together. Somebody that will be, you know, will be willing to celebrate you. Okay? It's not how far, but how well. So please. Hmm? I've said this to her countless times. I do not understand why my sister had been so desperate. Besides, who are these men you are desperate about? Shower down, hook on the road. àbí kí lórí wọn wíwọ́n fún un. òótọ́ ni ètòjú ọ̀tọ̀rọ̀ lẹ́tí sọ fún wọn yẹn for ten appreciations. ah. Wewa, thank you very much. Yeah. You have no idea how this has been helpful. Sugar. It's okay, okay? And mm, please stop crying. Mm. Please. Have you had breakfast? Mm. Oh, come on. You know what? I would go to my apartment now and prepare something for you hurriedly, okay? No, no, no. Fine. Listen. Ashimo, go to the and time to let me just move the car to that one. No, no, don't worry. Just, just stay here, okay? I'll go in and prepare something. All right? God bless you, Jerry. God bless you. Fine man. Okay, All the food is everything. All this image, I don't want it. son wey you just stroll stroll come out you need anything before. <laughs> well done. thank you. Mm, i just a think say i feel. help eh? <laughs> help. madam I mean, work wey you employ me for be this i will do everything if i finish with this club man, i will sweep everywhere i arrange all the furniture make sure everywhere gallant eh i no fit need for anything i dey okay. <laughs> yes. Yeah, small. And, you know, I just made the white rice and stew. Trust me, you enjoy it. Well, mother, you cook? See me, or I'll be the thing, see my your rush, finish with this clothes, finish with the cleaning, then I'll enter kitchen, arrange better food for you. Why you go with the stress now? Because this time around, I want to make you make <laughs> I want to like the talk. I want to <laughs> make you be, say a make come cook for you, be there. Ah, madam, thank you. It is correct. It is correct. Thank you. Uh, if I just uh, eh, was I finish with this food now. <laughs> if I don't rush finish with this cloth now, then uh, I will go shop. I'll go shop. Ọmọ ti wà ní kílíkì ẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ tẹ́lẹ̀. You don't need to spend out at the cooker. yeah, I yeah, yeah, come, come, come. Yeah, I follow you. Uh, yes. I follow you. nas mãos, no, no caso de carbono, ou na arame, Olha, olha, olha olha olha Thank you. I'll they were even my result they were on phone. guy na fair gree back to place. Yeah, man, I fit I fit calculate for you now. as soon as I dey shop this your food everywhere your good ah your food too legit ah as I dey shop on you just dey go through my medulla oblongata you just dey just dey make all my body coole eh. oh I don't know for you eh only you na caterers. <laughs> okay mm, only you want caterers. only you make dem just leave am for oh, you you the finish work. <laughs> yes na. Huh? Oh, okay, almost I've been meaning to tell you something. Madam, I, don't fuck up. You, don't like the work when I do for you. I, I, the wash well. I no dey I no dey iron well. Okay, okay, see see wetin I dey do. I go use one detergent or cloth. I go dey wash them well well. I go I go I go use jig. Oh, No, no, no, I feel improve. Any any how you wan improve, you tell me and I work. I go just add many many. Let me talk. Okay. Okay. Okay. Um. Well, what I mean to say is, um, I, I, I like you. Huh? Hmm? Yes, yes, I like you, and uh, I, I can't get you off my mind. Mm, my darling, no, no, I don't, I don't know what you mean by you get me, you, me, off your mind, because your mind did not deal with me before. Uh, and, and I don't understand what you're talking. talk. Oh, don't you understand? I don't even want you to. Seriously, what don't you understand? No, we just, we just short finish. Madam, we just short finish. We drink water first. Drink water. Madam, see what's that. Mama Rosie, how far now? You don't finish work? <laughs> um, anyway, um, I made some pancakes, really nice one, and then I decided to bring you some. Oh wow! Thank you. That's a thoughtful of you. Wow, it smells good. What's it better with Japan pancake? Oh yeah. ah ah. ah Shake, nice. You know, I took my time to make them so they are specially made. <laughs> You're welcome. Uh, so, can we play some games? You know. Oh well, I, more busy at the moment. Okay. Mm. Oh. <laughs> All right, no problem then. <laughs> Omorose, I dey greet you. You no even answer me. Bros, I dey greet you. I dey greet you. I greet you too, bros. I greet you. gross. wow. um, anyway, um, I'll get going now. so I guess we'll play the game some other time. Yeah. Yeah, you're welcome. You're welcome. Nice guy. <laughs> Boy, in fact, tí mo ti jẹ pancake gbẹ̀yìn for him to think about hey, it. Hey, hey, hey. Wait, waiting thoughtful now for all this matter when you sup now wetin happen when you carry pancake come give you. He's just being a good friend ṣebi neighbors dey wa kí big deal no pé ó na ó ṣe rere fún neighbor he's just friend. he's just being a good friend Now he carry pancake come give you i no like that kind friendship o oh. you dey hear me i no like that kind friendship wey be say you go carry pancake come dey give another man woman you dey tell me say you just be good friends. omo ah, ah. um, am i sensing some kind of jealousy here. me omorosi ogene jealous. <laughs> me me me jealous say i dey tell you the things when i no like you dey turn am for me you dey tell me say me dey jealous. ẹ kò sí wàhálà next time màá sọ fún pé ah mr muiwa o yé gbé oúnjẹ wá fún ìyàwó oníyàwó màá sọ fún. if you like no sọ fún if you like no sọ fún me make dey carry package come dey give you make you dey receive am well well i hear hihihi na bakery you tell me no sọ fún. máa sọ fún kí lẹ́tọ̀ bínú báyìí. no no sọ fún whether he na bakery o you tell me. sọ pé. No, play You mean I want to play? I want to play. People know your class. I I think I go work. You're not serious. Ah. That's serious. Ah. What's going on here? Wait, what's up? I'm, I'm, I'm okay. Ah, Omorose my clothes don plenty o oh. you no dey come wash them now. pẹ̀kẹ́lẹ́ pẹ̀kẹ́lẹ́ arúgbó jẹ gbèsè ta ni yóò sọ ah, ah, bóyá àwọn ẹ̀gbọ́n ò fọṣọ mọ́ ah, you no be wash am again. you no know. ladi can you shut up. no no no no no be matter of shut up or continue to dey talk o oh. where you where you May you no be like say you dey hear am for rumour mongers mouth me omorosi ogene i dey wash cloth again i dey do laundry i no graduate. You hear me? You don't promote. Um, Omo, go wait for me in the car. Sure, yeah. Sima, go wait for you in the car. Yeah. Because of this moment, and now you don't promote me, go car. Um, Omo, don't lọ́nu mọ́tò, lọ́nu mọ́tò. Lọ́sẹ̀ mọ́tò. Ah, Benzo. Oh. <laughs> now I enter. Levels. Hmm. They and observing. I'm a big man now. Huh? looking like Talaka. Looking like Talaka. Um, hmm? Muiwa. Muiwa mo rí pé mi àti ẹ àráyè sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí yẹ we've not had the time to talk but just want to tell you that èmi and ọmọ Rose we are now an item We <coughs> like we no like it. What? Ah. How is that even possible? Ah, ah, ìbéèrè tí mo máa béèrè gangan nìyẹn pé kí ni ìpàdé wèrè àtàsẹ́wìn wèrè àtàsẹ́wìn nítorí pé tó bá pé tán ẹlẹ́dẹ̀ ṣé ó yẹ kó kan lè mọ́mù àmọ́ is a matter of the heart. mo rò pé mo sọ pé kò lọ sínú mọ́tò dúró dé. wàhálà mi ò mọ ọmọ ọmọ kò ń ṣe ọmọ rọsẹ gẹ́gẹ́ àbí ọmọ ẹ máa jẹ́ ọ̀rọ̀ ọmọ ọdún mọ́tò. I said how is that even possible? Why are you raising your voice? I'm not raising my voice but why him? Why not him? Ah, why not him? No seriously why not him? Kilo, kilo, she you are supposed to be happy for me ṣe bí wọn náà lọ sọ pé ọlọ́run á pèsè ọkọ ti tèmi fún mi ọlọ́run amúnú mi dùn láìpẹ́ and as it is bí ṣé ń wo èyí sí ó dàbí gbàdẹ́ pé ọlọ́run ti ń ṣe báyìí so yẹ kí ló yẹ máa dùn fún mi ni. how do you expect me to be happy about something like that do you know why, why? because anytime tá à ń sọ̀rọ̀ pẹ̀ yìí ọ̀dọ̀ mi ló ti mọ̀ náà èyí ò mẹyẹ tó ṣú o mọbi tó ti wá owó kan rí o dẹ̀ ń sọ pé o ní feelings pẹ̀ òun náà ní feelings pẹ̀ how is that done. the more reason you should be happy ọ̀dọ̀ ẹni mo ti rọ̀ o ò mẹyẹ tó ṣú o gbà sọ́dọ̀ me understand any why i don't know why you ọ̀rọ̀ ò yé mi but you need to understand what i'm saying. i honestly do not understand why you are pained but ṣòro pé wọ́n dúró dé mi nínú mọ́tò i have to go My bẹ́ẹ̀ sọ̀rọ̀ later má rí later. fíyìn fíyìn. ṣé nǹkan tí mo sọ wá wrong see, see, my man no just lie here. I dey vex. I dey vex anyhow. I just dey provoke give that Muiwa guy. Ah, ah true? Wetin happen ah? see, wey when your eye boss just come out, your your focus, they look you, they look you, they observe you. Something when your eye don't come out. I no dey observe person feel me like that. Me, I don't like am. The person they observe my female like that, so I don't like her. No be lie, no be lie. No be lie. True. You laugh. I dey tell you something when you dey pepper me, you dey laugh put abi. I, I funny abi just funny why you are unnecessarily upset kí ló fa owó tó ń jẹ báyìí sẹ́ńtì ò tiẹ̀ rí tèmi rò bó ṣe wà ní kò tiẹ̀ rí tèmi rò o o o o rí girlfriend yẹn. yes sir n get girlfriend n get girlfriend. n get girlfriend okay o ayé ọ̀nà lórí mi pèsè ẹni yẹn. anyways that reminds me ṣé o ní school search ṣá torí mi ò bá sọ̀rọ̀ débẹ̀. school search no be that way. Yeah, I get an. I even laminate my own. Oh, that's rich. Then, to buy jẹ́ bẹ́ẹ̀, mo wò pé bí akébẹ́ wá space níbi iṣẹ́ share one. no get water. Ẹ lómi. Báńdélé ló ń darí. Bí akébẹ́ wá space níbi iṣẹ́ wa, then àbádẹ́ ìlà ló bẹ̀rẹ̀ máa get jam from fún So that if you only good grade tó bá tó ṣe wá ẹ̀kẹ́. Yes, yes, yes. So I get jam from fún while you are, are waiting for that one wàá dé máa ṣẹlẹ̀ ọlọ́dún wa. This one sweet me, this one sweet me, this one sweet me. Thank you, thank you. Hey. And all vets again, all vets again. Gbọ́dọ̀ mọ Don't just like the way you observe your child. Hey, you look person, you look person. Tell me that time on uh, Sandy Soy. Mm-hmm. I guess that. Yeah. Sandy Soy. Mm-hmm. Clay Soy. Mm-hmm. Uh, uh, tell me the last one. Uh, what's that? Show me the last one. Uh. Lumi Soy. Lumi Soy. Uh, okay, everybody tries. <laughs> Okay. Thank you. Thank um, you. So, um, without me, I'm going to be so. Um, let me just give you something to do right now, like later at Bado. Okay. okay, as an assignment. Assignment. So, okay. Thank God, every tutorial you know, you can actually go to internet to search yourself out. You get it. So let me just write it down. So that's it. Okay, you see, I feel brands for internet if yeah. I'm confused. Everything. Everything on the internet. So yeah, you can actually do it yourself. I'll just Google and just take out the, the follow up. Mm-hmm. <laughs> so, I'll see you tomorrow. Please. Yeah. Tomorrow so, I'll mark everything. Yeah. So. All Don't worry, I'm not disappointed. Don't you can't be <laughs> disappointed. I trust you because you're so smart. Yeah, I can't be soil, the clay soil, and the loamy soil. yeah. Thank so you. I'll see you tomorrow. Alright. Bye. Yeah, bye bye. Send this uh, place uh, All alright, I make mistakes, I leave a land, I'm human. Not a saint, I have been hurt what a privilege to be alive, to breathe and think, to love and live, to chase the things that we love. Sometimes there is sadness in a journey. Oh, but when we travel, She'll try to smile. Sometimes there is sadness in a journey, for we never know what is waiting at the bend. Oh, we never know. How do you always be responsible? Remember what people will do to the sky anymore. right now in my life, yeah, I pay attention to more important things than all this fieldy and unimportant stuff that you're mentioning. As a matter of fact, I give you money for these things, don't I? It's not enough. Like, you need to be romantic. You need to go with me to those places. Can you just stop this already? Can you? I'm not in the mood. Are you saying all this to me? No. You're choking me. You are choking me. Oh, right now I'm choking you. Yes. I mean, this shock you are being. Yes. You know what? Let me help you. My help life, right? Eh? You want an end to this, right? You want us to put an end to this? Don't worry. I am done with you. You want us to walk on oh, your own. I am done with you. Excuse me. Walk. Hey, babe. Me, I just, I just wish me and you would work for the same place. So, because it's your early morning, early morning and Sunday. I know you also understand. Still with me now. I understand. But you know, saying an assignment I want good, and it is very important. And they forgive you the one later in the day, maybe 10 o'clock, 11 o'clock, early morning when I suppose they cuddle you, you, you say you want good assignment. I mean, the wedding marriage, to go. You're such an overgrown baby. If I'm the overgrown baby, I'll be, I go do adulthood jẹ́ kí n tètè máa lọ. You, you want to go like that? Give me one for the road. Wọ́n fẹ́ sọ̀rọ̀ níta. Ṣé tí bọ́? Má bá ti débi iṣẹ́. Wọ́n lè pọ̀. Overgrown baby. Miwa, how are you? ọ̀rọ̀ mọ́tò yóò yé mi jàre ó kọ̀ déédéé act up ni mímú tó ṣe. mọ̀ nípa <laughs> so thank you you are such a lifesaver. saver but are you okay because this is not the bubbly Muyiwa tí mo mọ̀ ṣùgbọ́n okay ṣá. we we broke up èmi àti tutu. Oh, so sorry kí ló ṣẹlẹ̀. Um, I'm really sorry to hear about this. It's a long story. Anyway, me and bóyá bí o máa ráyè lọ́sàn-án after work. Maybe àti see fẹ́ jáde. I'm alright. It's okay. Never mind. Okay. Okay. I'll see you Alright. Okay. Bashir, thank you for. Well I been find you before. I beg, eh? Like this, eh? I be one reach somewhere much later. You see this clothes, eh? You will try arrange them for me. Your iron, see this one. to put her date on because where are you going? Eh? I want to look responsible. <laughs> you understand me? So you know me, Rafa, do that. I will retire. But I'll go back. Wow. Kilo, wa kilo, kilo, kilo, baby no. Ah, wèrè wèrè tó ṣorí dídún àyìnbó wa bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. Orí kí n ṣe kí ni? Kí ni lọ bẹ́ẹ̀ kí lọ bẹ́ẹ̀ lọ́ṣọ? Ayé ti bàjẹ́. Ayé ti bàjẹ́. Wá ṣé ìwọ lọ ká ayé ẹ̀gbọ́n You want to kò yé mi. Ìwọ tó yẹ kó fẹ́yàn ìwọ tó fẹ́. Yọ ọ̀dà gbórí àgbórí ẹ̀ ti dàrú pátápátá ìwọ góòdì gàwèrè yìí. má lọ rí alórí gbogbo gírí gbé sáyà bíbí bọ̀dì o èmi ò gbádùn o má gbé mi wá sọ́dọ̀ mi o. ó sùn ó sùn láàrú jàre. Rami, you dey talk, you dey, you dey talk to me, you dey talk to me, you dey call me bodyguard. Ilé tó ń ilé tó gbóhùn sókè fún mi. Ilé tó tó mi o, ilé tó tó mi, ilé tó tó mi. Fẹ́lú mi ni. Màá tó lọ ju kan fẹ́lú ni. So because I tell you, make you arrange love for me, now you dey talk to me like this no you dey talk to me o. èrè oyè lẹ́nu máa sọ pé ah, ah, wá àyàkú ẹ̀gbọ́n o ah, àyàkú ẹ̀gbọ́n lẹ̀ ti yé mi fìdígbọ́ ẹ ló lọ́ ń ṣe kíní àdìgbò tí mo bá ń lo àwọn oògùn ẹ lórí. bari lade lade where you. so because me now say you arrange work to me na you come dey talk you dey talk you dey talk to me like this see see this opportunity wey you get now wey you talk this rubbish today i will make sure say na the last opportunity wey you get because you finish work you finish work for this time. Wait, if you don't finish for here, eh? make sure just make sure warm that soup. No less than one oh. of the wish. Ah, wow. Eh? What I give to you, you are not even happy. Would I let you pass it like I don't for I give for you, not inside But if you want me, I'm king. Eh? If you really want me, I'm king. Eh? You do just one thing for me. Anything for you anything for me abi fire this guy fire am fire ta. mo gbé wọn eh, my love No, no, no, no, bí ẹ but no matter what it is mi mọ nǹkan tó jẹ tẹjọba ara yín fà but <laughs> ó mọ gé mi ìlú sáà kí ẹ náà nǹkan tó ní onídẹ̀ẹ́bù zàtà bí ẹ ti bá sàkẹ́ jọ ìwé ni mo fẹ́ lè yan jàre tó fi ní kí sàkẹ́ ẹ ó wọ pé àbúrò àwọn méjèèjì àbúrò mi àbúrò mi náà ẹ bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ ó kẹ́ ní bẹ́ẹ̀ abẹ́gi mi mi àtọ́ ìjọba náà. because of you because of you. Well, You see, money on this kids. The money on this kids. Oh, thank you, thank you, thank you. Say, Leslie, say, go away. How was the job? Oh, it's the job when you take me. Yes, sir. When you take me, go for it. Or you or you sashay, <laughs> when you go forget cry. No, sir. You wear. You also want to say the joy. Oh, yes, yes, yes. This is what Grace. Grace. We don't try. Thank you. don't try for me. They always make me happy. Oh. I have to reciprocate. Eh, eh so because I made you glad, man. I mean, they reciprocate with five, five, five, five clothes. so good. Oh, you don't too try for me, oh. you don't try for me oh, because all these small small money wey you wanna give me and not be say I don't spend the finish o. Now you see they lavish me, they lavish me. You deserve everything. Hey, I deserve everything. Your Rose, you see levels. Eh, eh, I I been I been wan tell you for for that rich yonder for Zanga on my area before now. How I also reach there, you get a few of my belongings So, on remain. Allow you us minus there once and for all. Hmm. Um, but you know, kí ló ní ìdùnnú aṣọ tó wà bẹ́ẹ̀ fún ọ́ di ìròyìn tó lò ní ìlọ́wọ́ ní ìlú náà bí wọ́n ti fún ẹ. No, no, no, no, don't talk like that, sir. No, see, things where they are my own, are my personal belonging. I mean, I mean, gather my money buyer. You know, understand? So, you go good, man, still go withdraw them. May not be like, say, okay, because I don't dare yet, I don't dare leave lash, I can't leave my things, come abandon them. You know, you know, say, yes, be, before you know that, people go, it's okay, that the woman, when they stay with her, they control and that make you leave the things behind. You know, understand? No, no, you never control, you won't control, you won't control, you know ẹ̀dùn kan sí pé o ní àwọn nǹkan yìí mú all things have passed away all things have become new. no na my belongings my belongings no fit pass away i go collect them na my sweat na my own no dey reason like that. kí ni kí ló ń ṣe nǹkan náà ṣé ẹjọ́ kan mo ojú ọ̀rọ̀ láyé ẹjọ́ kan lọ kọ́ wọn àkísà ẹ̀ náà gbèrè adéko dèrè jáde-jáde ẹjọ́ kan lọ kọ́ wọn àkísà ẹ̀ ah, ẹ̀yin kan wọn aláyẹ̀ wọn pọ̀. okay you dey see wetin i dey tell you before no you see wetin i dey face for that year if you no dey around you dey see am na me dey kiss her he say me okay he dey say my belongings so i wan go withdraw say dem be akisa he say i no dey akisa na me go from dem dey call dem dey call my belongings akisa ah, him. mama wa singlet kiri bi awon break layer wey dey ko mara mu kọ bọ. láti máa bẹ jà o. kíni. máa bẹ no be jà saka. ẹ má bínú ẹ má bínú ọkọ ìyàwó ọkọ ìyàwó. ṣé mo pè sọ̀rọ̀ mi láìkì. ọkọ ìyàwó má bínú. èmi náà ti bẹ̀ẹ́ náà ó ti òun náà ló sọ pé i'm sorry ó ti bẹ̀ẹ́. So now that kind of sorry now I'll take. I mean, man, take this kind of sorry. Sorry when when don't come from mine. I see man take. Oh, drama, binu, binu. Kile tu mshika yunu. Simple. Yes, man. Okay, first of all, you don't you don't agree, sir. I think going on that I you reached my area before. Yes, yes, yes, yes. Not be your yes. It's, <laughs> you agree, man. Go my zanga. Uh, I'll go with your wife to Do with me. No problem. Well, you could ah, go low photo olówó mọ́tò kọ́mbà ló sáka olówó mọ́tò bẹ́ẹ̀ máa kó wọlé ògbó tó gẹ̀rẹ̀ ó lè bẹ́ sọ́fà ògbó tó gẹ̀rẹ̀. ìdí ìjọsìn mi lè lára sí àlọ́ olówó mọ́tò ẹ̀ wọ́n ní tọ́ka. oge wo dúró tí ó ti tọ̀ a máa lọ ló olówó mọ́tò wẹ́ni tọ̀ Mire dey see eh? Tomorrow se don cho! Eye so, my zanga. My zanga. I don tell you! I don tell you! Eye dey so! Eye so! I don cho! Tomorrow se don cho! Abana, Abana, Abana! Abana cho! Abana! Adájọ́ ọ̀dà adájọ́ adájọ́ adájọ́. Where you where you where you where, where you calm down. They no carry they carry dey greet someone like that again. Me a big man. Oh, you no dey observe me. Only me a big man. <laughs> Correct. Don't worry, I'll give you things. Don't worry. Don't worry. How far? How the area? Area. Mm. Eh, eh, Tani. Hmm? Ejala. Eh. <laughs> she, she Abby, she na my feminine gender. You know understand? He who findeth a female findeth a good things and obtaineth favour from the Lord. He therefore King James. Oh, oh my you sabi better girl Ah, Ọmọ ilé ìkówó kẹnu o big fish. Ah, <laughs> yes oh. uh, na so na actually uh, I can't remove a few of my belongings. You know what I'm saying? I dey come. I remove some eh, no, of my No wahala, we dey wait. I dey come. We dey come. No wahala. You don't understand. Amadacho. Make dem clear out. Amadacho. Amado say dacho. Oh wahala. Ọmọ. Hi. Tọ́lí. Ṣé ọmọ rẹ̀ kan ni mo rí yẹn? Ẹ̀wọ̀n ni. Ah! Ló bọ́lá ìlú Benz. Yé. Kí ló ṣe? Ojú ti zẹ̀ o àwọn ọmọ rẹ kí ló ń ṣe ṣọlá kí ló ń ṣe ah, ọ̀rẹ́ ló gbé fẹ́ǹsì wá ló gbé fẹ́ǹsì wá jọ kí ni wọ́n ṣe o kàn gbé kùkìrì àdúgbò ni. Hey, what's that, man? What's the deal? Um, why are you guys shouting? They're shouting. They no shouting. Which one say they dey shout? They dey hail you. No one say as they observe me and you as we fall out, they just dey hail you. They like your presence, like the acceptance. You know what I'm saying? Èmi ò láìpẹ́ ra ọ̀gbọ́n báyìí. Ṣé ló kọ̀dà ẹni tó lọ? Ó jọ mo ṣe àwọn pé olùdarí bá padà torí ìfẹ́ bá mi ṣé kò mi darí bá padà wá ṣá. Because ọlọ́mọ yẹn kí o ṣe rìn ṣé torí kọ̀dà ṣe wá sí rírì torí ìrìn ìtàṣípadà wà tá a ti ò gbá sí i nígbà which one we say pass another place by padà. babe eh, now their presence will pass as we take follow their side come some people follow their side go make your observance you understand. see babe you don't see me i be zaka man so all this my nurse is one day used to learn so that as when time reach to say i do you have a plan you already acclimatize you know what i'm saying. no na my mind more for that. babe babe give me more. you understand? Let me see very serious you ẹrù mi adájọ́ oyè sọ ọmọlọ́sẹ̀ dé di area. ṣé ẹni tó bá wọnú bẹ́ǹsì kọ́ ló máa kúrò nù bẹ́ǹsì wọn ló máa bọ́lẹ̀ nù bẹ́ǹsì adìẹ ńlá gùn. ọ níbo níbo ló là á sí. mo gbìyànjú. Ah wo ṣọlá tiẹ̀ wọnú bẹ́ǹsì náà kémi náà jókòó sínú ẹ̀ náà ká tẹ̀ mọ́ ṣe fẹ́ bọ́lẹ̀ wọnú bẹ́ǹsì náà. namira namira ọmọ i said let me easy o number one bude uh, very very you know the exam ade you help me before you must help me dey go. eh? never go now. if you talk to me open your mouth eh, speak out na eh, speak out nigeria ẹ jẹ́ kó <laughs> eh, pọ̀ sílẹ̀. na true talk. make pọ̀ sílẹ̀. yes na until e sound you know wetin you just escort me go the four leg. I'll give you behind you. I'll give yeah. you. Move Where you? Stay with me. Escort me come my four leg. Nothing dey sup. I'll give you some things. Yes na. Ojú ti wọ̀ náà. Ṣé ah! ojú ti wọ̀ fún owó ni? ó gbé bẹ́ǹsì wà yẹn olówó fẹ́ tún máa lọ tọrọ owó lọ́wọ́ ẹ̀ wọ́n tó fẹ́ fún ni. gbà lọ́wọ́ ẹ̀ kó lè sẹ̀ sẹ̀kán tó sẹ̀ rí ẹ. sẹ̀kán ẹ̀ sẹ̀ rí ẹ̀ wò tó bá sẹ̀ rí. Ah, um, ṣé o mọ nǹkan tí máa ṣe ń sìn jẹ́ kí mi lọ bá kóun náà introduce mi sí ẹja ńlá ṣe yẹ tèmi náà bá ti ń ṣe bó ṣe ń ṣe màá lo bẹ́ǹsì wà máa kọ́kọ́ lọ drop yẹn náà kí n tó máa gbé wọ kò tí ì yẹ. má ọmọ ọmọ. My phone is ringing. 的 washroom andando stab myself. Sure. You stab me? Why you now? Wetin wetin sup? Eh? Why did you not tell me? Tell you. Why did you not tell me that you have a family? Why? Fíyìn, Finny? First of all, eh. I, I promise you, I'll tell you everything when you need to know. But that knife, eh? Yours. Yours is your church man, yours. Move on small. I'll tell you everything when you, when you need to know. You never, you still hold on. Pusti go. Fiend. May truth be seen. You know what's happened. It's correct, well, so no need to be like you. You see, as at this one, I can't this Lagos call also. I can't finance. My life would be better so that I feel get things to take care of my children. nothing wey I never do to also for this Lagos. Don sell research card, don do lebuke, don work for many many factory. But as e come be say I dey get clients for shaman work wey I dey do, now I come say okay, ma I sit down put for shaman work. No be for where I for dey do the shaman work, now I for meet you. Now there I for meet you now. So as e come be say God come use your kind person take bless my life. I can't get anything wey I feel do na because I like you. I like you legit matter no be say can can can. Me like you. So, when were you planning to tell me? no if i not tell before you know if i not tell i be the plan as i wan take tell you Not be as i the plan as i wan take tell you i can't just dey look for the how the oyibo take dey talk this for the appropriate time Where for they look for the appropriate time i come just dey prolong the matter dey prolong the matter dey prolong the matter e come be say i no come i no come finally get leave at eight tell you na im make now you you come e come be like say you you you find out by yourself so as as you come find out by yourself na you e come be like say me i no be better person you, you come know the things wey i suppose tell you ordinarily you you go come find her by yourself now things things you come spoil everything you come scatter you got dey hear the matters when i suppose tell you by myself you got dey Got the hear her for phone so i, I go pack my things even as i like you reach like this house like as me with you don dey take the day, i will just pack my things i i i, I go i, I, I go move now. Agbo, agbo, agbo, agbo, just move. Agbo, agbo, pack my things, agbo, move. Carry on. I just going to leave me like that. My to Chase those things that were lost. Sometimes. There is sadness in a just. Ọ̀sán ló ti àpò. Bẹ́ẹ̀ni àti sẹ́yìn wọ̀nyí. Jésù ìrànlẹ́ No, you wákì mi. Eh, eh, okay, oh, so many times I've seen you money a week. How many times? Okay, okay, okay. Listen, listen. I'll send you something we before today we wan start for you one thing but now call my phone again you hear me and then you hear me how can i get that and you hear what ṣùgbọ́n no be this or that every time every time send me money send me money send me money me na central bank tell ya. outside of Hanuman, e a gente we are on show to the arrangement. We are, we are going from our view. Yeah, we are talking a it that way. I never stop of believing that everything in me, and that's it to love for our more, achievement, and money to them. to come and believe in our issue. That is the idea that the belief making us rigorous in all the ways of which everyone believes. You know that only consider all possible and the reason for it to do it is only because it's far from where I live and she was there. So we are come from here. Ah, no. <laughs> My my wife, masiđama, ovaj, nije logika šiđa, ona kjecna, a kaj come, to ona, ko bi ide s kazaskatac, ide svoj svojci, iz uhodaju pjeci, borio se, a ono fulova, jer je dao sas, dao sas, dao furis. Meta agrese, na continuous eh, assessment, a qualquer coisa joga aqui. Então, antes se dá uma fulova. Ele tem uma furis, ele tem a minha, any, minha, a yours. Man, insurance one for them, or better still, them and us so that stay before maybe just arrange out for them. Stay there. Stay there. He's not even picking school. Ọlọ́run ṣé ṣé mi ti ṣe mistake pé kọ́ ọmọkùnrin kó fámìlì ẹ̀ wá sí kú báyìí ilẹ̀ ti ṣú àti sẹ́fù ti kì í kọ́ wàá dárí o dùn. àwárí ikọ̀ so he has a family. mo mọ̀ mo mọ̀ pápá ńlá olórí burúkú ni bàbá yẹn o. àà lóhun pé iná ẹ̀ sọ fún mi kí lẹ̀ ń wá kiri just tell me kí lẹ̀ ń as far as I know babes you're too desperate. Ah, but seriously this level of desperation is too much oh! I'm telling you it's and it's really not good for you it's not good for you what do you want. Enjoy ah, ah. ẹ̀kọ́ wọ́n ti your lábàgbé ní sọ́lẹ̀ kí kínkín náà tún máa borí ẹ̀ tí ó bá sí nǹkan náà ó yẹ kẹ́nu ilé ìtọ́rọ̀ àrífi bí èbó láṣìírí ṣe bálabàla. kí ló kàn mí ṣèbẹ́yìn náà ṣàgbé fàtẹ́ni ah, ah, èmi èmi heart mi ò lélẹ̀ báyẹn wọ́n máa ń sáàbì mí ẹni àbáyẹn èmi ń load fún yín. máa lé ọmọ yìí kúrò lémi gbẹ̀yìn máa lé kúrò lémi gbẹ̀yìn I can't I can't stick him anymore. Well, Finn, wait, so you, you, you dey stop me? No, you really dey stop me? Oh stop na make i never do anything make i never go anywhere any little thing you don dey monitor me up and down wetin dey sup na. okay like this like this tell me who be the man of this house who be the woman of this house i wan know who be the man of this house. so. who is dragging the man or the woman is with you nobody is disputing that now nobody is where is coming from and besides stock how eh i don't talk eh kí ló fi ní ẹ lára nǹkan tó ń kọ sọ you know you and them you, you, you don't have my time you don't you realize that I'm a human being so consider me I have nothing my face. Ah, I'm not saying you don't get blood but what you suppose know be say the children dey just come back from village so automatically I get to spend some more time with them na wetin I go through I spend some more time with the children. Choo! waiting are the best. Rebalance am. Rebalance am because that means I'm also human. I dey here. Make you understand what I'm saying. As you just go here and you back, you know you know that. You know some this thing I support you. Make you no come make me feel say I I I support you for this thing. I have to. Okay, I don't you that you come back from work today, I'll just come your side straight. I'm not going to even. What is waiting but if you really want to make her come quick, eh, you need to pursue that lady come for this ass because I don't tire. I don't tire for laddie matter. I don't tell you many, many at times. I don't tire. You know that is impossible. Mo ti sọ fún ẹ dáhùn ìlànà bàbá àbúrò mi ní Nàìjíríà ibo ni mo fẹ́ lè lọ ibo ni mo fẹ́ tì I told you now that it's possible. you told me you told me when he said, come told you you go choose between me and Ladi you go choose I don told you my own no shoes. eh if you no shoes, give me chance comot na that's all. everything all right? Can you talk to me? What's going on? He has a family. Freaking has a family. What? Kò ráyè tèmi mọ́, bá Baby, sọ̀rọ̀. He able to talk to me, Doesn't have my <laughs> time anymore. It's okay, it's okay, it's okay, it's okay. He's not talking to me. just, just take it easy, okay? Take it ah, easy. I know. Sorry, sorry, it's okay. It's okay. Just calm down, okay? Yeah, the soup when you cook yesterday, I don't just like it So, all. No go where now. So it's just cash in here and in here. Uh, so you cook again. the bad so I don't even feel manager. Now porridge me at shop. No, near am again. I don't feel the posh posh in here. I don't understand. that reminds me, if I come out this night, I'm not sure say I'll fall back. Maybe in the morning, a daybreak, I'll show back. If You leave as mm. a Bajani coming in village. Mm. I better kò gbogbo ẹrù ẹ sí tó nìkan máa kò bẹ́tà rẹ so palẹ̀ mú gbogbo ẹrù ẹ pátá kó bá wulẹ̀ bọ́dà láti padà mọ́ láéláé which has no come back no come back again I like forever tí o bá kó owó ẹrù ẹ tó bá ń lọ tó bá wà fi padà dé orí títì ló ti máa bá ẹrù ẹ. babe i no understand wetin happen small discussion wey me and you dey discuss for bedroom now you come dey involve titi i <laughs> no you dey joke which kind the joke big o. sori mi ta tẹlifẹ joke o sori eyin mi ta do i look like i'm playing with you. So. I have said my bit. I am not even joking with you. Tí n bá fi jáde kúrò ní village, tí bá bá fi padà dé, tí bá rí píìnì nínú ẹ̀wù ẹ̀ ní ilé mi, títí ló máa ti bá. Wọn aláìmoore ọ̀hún, faithfully jẹ́ pathetic liar. Ṣèbí àyíkọ́ lè sí rẹ̀. Babe, you serious? No, what? Sure. Now small matter will be the talk we sure. Babe, you, you, na joke. You no dey joke? You serious? Okay, come na, no dey comot again. Come, come see me, I just, I wan see that. Okay, call na. Hey, beautiful. <laughs> How you doing? I brought breakfast. Mildred. Come on, check it out. I specially made it for you. Check it out. I got rid of him. Got rid of him? Who are you talking about? luz. Oh. Hmm. I see. See, ó ti sú mi. I'm tired. But I can't keep going back and forth lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé yìí. Like, kí ni dání mo ṣe? Mi ì lè fọkùnrin ọkọ ní chance láì mi. I'm just tired. I, I mm, don't. Mm-mm. talk like that. Okay? Never say never. See, I'm sure God has got plans for you. Big plans. So don't, don't talk like that. Please. Now, eat up. I'll get water for you. Okay? Scared of things herself. Mom, I'm not depressed. I'm totally fine. I've moved on. See, I'm sure she has moved on herself. Mom, I think I'm gonna have to call you back. Mm, I need to fix some things. fẹ́ ṣe àwọn kankan ní ọkọ kankan máa pín in padà. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. <laughs> Happy you. birthday to you, darling. Who told you? <laughs> Come on now. How would I forget? It's your special day. wow. Show on. Wow. <laughs> check I... it out. Check it out. Let me help you with that. Yeah. yeah. There you go. Wow. <laughs> Happy birthday, Fee. Yes. Thank you. You're welcome. Thank you. You're welcome. Thank you. It's a special day now. You know. Um, I mean, I cannot wait to even do better things for you. You know, come on. You know you're an amazing person and you deserve the best. hmm? You're special. You're brilliant. Yes, you're an intelligent woman. At that, you know, you're beautiful. I mean, tell me what more um, could a man ask from God in a woman? You've got all the qualities. hmm? I know you've been through a lot recently. Hmm? I just want you to forget all the pains, all the hurts, you know, all the bad moments. I want you to focus on your future. I can assure you that your future is going to be better than your past. And you're even yet to experience the best days of your life. Yes. Happy birthday to you once again. <laughs> You're welcome. Thank you. So, tell me, where would you like to go? Come on, anywhere, just name it. <laughs> is waiting at the bend. Oh, we never know what is waiting in the end.